mo kí yín káàbọ̀ sórí ètò fàájì ọ̀sán gbogbo ẹ̀yin tẹ̀ ń fojú ayọ̀ wò mí lé èmi náà ni atọ́kùn ètò yín adẹ́nìkẹ́ babatunde èmi láyé àwọn olóńdó ẹ̀gìn ọmọ wọn nílẹ̀ ìjẹ̀ṣà èmi lọmọ wá ọmọ ẹkùn ọmọ ògidìrìgbò ọmọ jálẹ̀kùn ọmọ tó gbéṣu lájà ọkùnrin tó fi gúnyán jẹ omi kan wà lẹ́yìn ìkúnlélé bàbá mi àjèjì kankan wọn bí ìyá láìjẹ́ ẹ̀dá kó lọ wẹsẹ̀ ń bẹ̀ nítorí tó bá fi ẹsẹ̀ wẹ̀ ń bẹ̀ ó máa dẹni ẹbọ ni àmọ́ èmi gẹ́gẹ́ bí ọmọ ọba mo débẹ̀ mo bu ojú ojú mi dojú oge ẹ ẹ ẹ ẹ mo débẹ̀ mo bu wẹ ìdí ìbàdí mi dídí ilẹ̀kẹ̀ èsì wọn fọ̀gẹ̀dẹ̀ ṣe lálẹ́ èdè ìjẹ̀ṣà ẹ̀yẹ lè jẹ́ èyí mo fi kí yín káàbọ̀ sórí ètò fàájì ọ̀sán ọlọ́sàn ti tè ní Orísun TV orísun tí ẹ orísun tí ò lè gbẹ láéláé ó gbẹ tì ẹ ó gbẹ tì ẹ mọ̀ pórí àpáta la kọ́lé sí kì í ṣorí yanrìn èyí ló ṣe jẹ́ pé kò lè ṣàn lọ láíláíláíláí ẹ mọ̀ pápá tá a máa ń dúró digbí ni àwa náà kọ ọlọ́run ọba ni tá a bá mọ̀ ṣe kì í ṣe pé bóyá àwa la ń ṣe o ọlọ́run ló ń fún wa ṣe ó dẹ̀ máa fún wa ṣe lọ nítorí pé kí ni orí orí ìsìn ọlọ́run náà la dúró lé lórí ẹ káàbọ̀ ẹ pé àwọn tí ò sí ń tòsí ẹ pé àwọn tó rìn lọ ẹ pé wọ́n padà pé Adénìkẹ́ ti dé sórí ètò ẹ ṣáà mọ̀ pé tí n bá ti dé hmm, nǹkan kan ń bọ̀ nìyẹn ọ̀rọ̀ ìṣítí ọ̀rọ̀ lifestyle ẹ mọ̀ beauty gbogbo ẹ̀ lèmi máa ń gbé wá fún yín ẹ wọ́n kébì kí n ṣe nǹkan kan tí ò dá wá fún yín mo máa fún yín nìkan tó yẹ pé tí wọ́n ṣe ń jù báyìí ẹ kí n tó jù tó ẹ ti ṣe kí ni ẹ ti hàn <laughs> bẹ́ẹ̀ náà ló tún ṣe máa rí lẹ́yìn ọlọ́run ló máa tún fún wa ṣe ẹ̀yin èèyàn mi ń lé báwo ni fagi ṣe ń lọ lọ́dọ̀ ti yín báwo níṣẹ́ ṣe ń lọ báwo lọ́jà ṣe ń lọ ṣáájé ń wá ṣáájé ń bu gbájẹ ẹ dẹ̀ mọ̀ wípé ètò èèyàn bá ṣe àyẹ́sí àwọn kọ́sítọ́mà á padà wá mo lẹ́ẹ̀kì máa ń tíyẹn ṣe ṣe sí ilé nǹkan máa tún padà lọ síbẹ̀ lọ́rajà ẹ má yẹ ká máa kanra ẹ̀yin tẹ́ wà ní oníkátàkárà púpọ̀ ẹ̀yin tẹ́ wà lọ́fíìsì ìròyìn tẹ́ wà létí ẹ̀yin tẹ́ wà lọ́fíìsì tó yẹ pé kẹ́kọ̀ọ́ gbé fáìlì kẹ́kọ̀ọ́ sáré bu ọwọ́ lù ẹ kọ́kọ́ sọ fẹ́ni tó gbé fáìlì wá pé ọ̀gá tó máa sáìn irọ́ ni ẹ̀yin lẹ máa sáìn o ọ̀gá tó máa sáìn wọ́n wọ́n lọ sí wọ́n wà meeting wọ́n máa lo bíi three hours ní meeting ẹ wá dẹ́ni lẹ́ni dúró torí pé kí n torí pé fẹ́ gba ẹ̀gún jẹ ṣé yóò mọ̀ pé tí a bá pàdé nsàlẹ̀ a máa pàdé lókè ni ṣé yóò mọ̀ pé irú èèyàn bẹ́ẹ̀ yẹn tí ẹ ṣe nǹkan bẹ́ẹ̀ yẹn fún tó bá discover pé ẹ̀yin náà lẹ ṣì máa sáìn torí owó tẹ fẹ́ gbà inú ẹ̀ ò ní dùn kátà wá pé wá wà first láti fún yín lówó yẹn inú ẹ̀ ò lè dùn ẹ̀yin tẹ́ ń ṣiṣẹ́ ọ́fíìsì ẹ jẹ́ ká máa rọra ṣe rọra ṣe rọra ṣe o bó wá ń ṣe ọ̀rọ̀ oore nìkan ní ká rọra ṣe gbogbo nǹkan tá a bá ń ṣe gbogbo nǹkan tá a bá ń ṣe ẹ jẹ́ ká rọra máa ṣe tẹ bá wà ní ipò láti ràn kan lọ́wọ́ ẹ̀ràn lọ́wọ́ láì gba àbẹ̀tẹ́lẹ̀ ẹ wò lénìí mo ní àlejò kan pàtàkì tó ń bọ̀ ní ilé agodo láti wá bá wa sọ̀rọ̀ ṣùgbọ́n táwa ló a fẹ́ bá sọ̀rọ̀ àwa òbí a ní iṣẹ́ tó pọ̀ láti ṣe gan-an ni máa bí yín ní ìbéèrè kan ẹ wá lọ máa mú mi sí ẹ máa rò ó ṣé àwọn ọmọ wa àwọn ọmọ tí Ọlọ́run fi jíkì wa ṣé wọ́n lè sọ pé òkè ah mo rí ìdojúkọ kan níta ṣùgbọ́n tí má ti délé gbogbo ẹ máa lọ mo fẹ́ lọ sílé ìyá mi wà nílé ó máa pẹ̀tù sí mi lọ́kàn bàbá mi wà nílé tí má ṣàti fún bàbá mi ó máa ràn mí lọ́wọ́ ṣé àwọn ọmọ wa lè confidently sọ bẹ́ẹ̀ ìbéèrè ńlá ni ẹ ká máa rò ó nítorí pé ọmọ mi máa ní ìdojúkọ kan níta bóyá wọ́n ti wọ́n ti fi ipá bá wọnú ẹgbẹ́ òkùnkùn àbí kinní kan tí ò mọ bó ṣe máa yọ á wò pé jẹ́ máa sá lọlé ilé tètè ilé koko ń ta gbé jẹ́ máa sá lọlé kí n lọ sọ fún ìyá mi tó bá délé ìyá mi ilé sọ pé wọ́wọ́wọ́ ó tiẹ̀ tó mẹ́ni lọ́rọ̀ rárá rárá ìyá mi á sọ fún pé wo mìíráyè mìíráyè mìíráyè mo lọ sí ṣọ́ọ̀bù mìíráyè mo lọ Dubai bàbá mi á sọ pé hmm, see that's it you want to say ṣe bówó ni owó ló fẹ́ yá lọ́mọ owó nùdúrà ah, ah, ah, àwọn ọmọ yìí ń kó nǹkan mọ́ra wọ́n ń kó nǹkan mọ́ra àwọn ọmọ yìí ń kó nǹkan mọ́ra wọ́n ń wá èèyàn tó máa sọ̀rọ̀ fún bí mi ṣe máa ń sọ máa sọ pé ṣé láwọn ọmọ yìí ó bẹ́tà ẹ jẹ́ kó wọn gbogbo àtọ́ fẹ́ wù lójú yín ẹ lè correct wọn bó ṣe yẹ kẹ́ ṣe correct wọn ṣùgbọ́n tí wọ́n bá lọ ń wù ń ta ẹ mọ owó ẹni tó máa bọ́ sí níta èèyàn tó máa correct wọn níta ẹni yẹn lè sọ nǹkan míì fún wọn tó jẹ́ pé àwọn òbí fúnra wa ló ń bẹ́tà jẹ́ ká sọ fún ọmọ wa pé wá o ti ń bàlágà ọkùnrin á pè é tí ayé àtijọ́ ni ká máa sọ pé ah mọ́mọ́ jẹ́ kọ́ mọ́ nílùú wa ọmọ ìjọ kọ́kọ́kùnrin fọ́ ọkàn ọkọ́kùnrin bá ti lè fọ́ ọkàn bẹ́ẹ̀ o mọ̀ ti lóyún re ni tiẹ̀ mọ̀ ti bọ́ re ni ọmọ àsọ bẹ́ẹ̀ ṣùgbọ́n ṣé láyé ta wà yìí ẹ jẹ́ kó yé àwọn ọmọ pé tẹ́ bá ti ń bàlágà nǹkan àwọn ọkùnrin á pè yín tókùnrin bá wá pè yín báwo lẹ ṣe máa respond ẹnu àwọn òbí ló yẹ kán ti gbọ́ tí nǹkan bá ṣẹlẹ̀ sí ẹni tà bóyá wọn àwọn ẹgbẹ́ ẹ wọ́n ń threatening ẹ láti pé kò ṣe nǹkan kan àwọn òbí ló yẹ kí wọ́n tọ́ wa sọ́nà kan ẹ wo èmi kọ́ làlejò èmi ń gba àlejò tó máa yànnà náà tó máa sọ̀rọ̀ tó máa sọ gbogbo ẹ̀ fún wa wọ́n ń bọ̀ lórí ètò ṣùgbọ́n mi wà ní bẹ́ẹ̀ orúkọ wọn hmm, ẹ má bẹ́ẹ̀ mi ní bẹ́ẹ̀ mi ní bẹ́ẹ̀ o ṣùgbọ́n nígbà tí wọ́n á padà dé àwọn wá sọ̀rọ̀ ń pẹ́ ẹ má rálejò mi àti wá sọ̀rọ̀ ǹgbọ́n kí n tó lọ ń fẹ́ ká lọ gbọ́ orin kan lórí lọ́lọ́lẹ̀ láti ẹnu Adékúnlé Gold ẹni tẹ́ nífẹ̀ẹ́ sí ni. ire ire ire ire ire ayọ̀ ó ń pè mí o ó ní kí n máa bọ̀ ìyẹn ni kẹ̀kẹ́ ká lọ gbọ́ mo ń padà bọ̀ mo kí yín káàbọ̀ padà orí ètò fàájì ọ̀sán pẹ̀lú Adéníkẹ́ náà la ṣì wà àkúrò ń bi àdúró digbí ọlọ́run náà ni àwa kọ́ àwọn òmọ́ṣe ọlọ́run ló ń bá wa ṣe tó fi ń dún tó fi ń dún régerége orí Orísun TV náà la ṣì wà Orísun tí ò lè gbẹ láéláé lọ́wọ́ máa ṣàn lọ títí ni ọmọ yìí ń lọ wọ́n máa ṣàn lọ títí ni kò lè gbẹ láéláé ṣùgbọ́n àlejò mi tí mo sọ̀rọ̀ ń pẹ́ lẹ́ẹ̀kan máa ti dé wọ́n ti wà lórí ìjókòó tani mò ń sọ nípa wọn tẹ bá ń gbọ́ èèyàn tó ń kọ́ nípa ìgbàlódé tẹ́ ń ka àwọn oníṣòwò tẹ́ rí kà nípa ìgbàlódé àwọn ni tẹ́ máa ń gbọ́ nípa morals bó ṣe yẹ kẹ́ ṣe máa gbé ìgbésí ayé àwọn ni ní orí rédíò orí newspaper ní àwọn tó wá jẹ́ pásítọ̀ hmm, wọ́n tọ́ wa sọ́nà ọlọ́run wọ́n tọ́ wa sí bó ṣe yẹ ká ṣe máa wà grandma ni wọ́n ìyá ni wọ́n ìyàwó ni wọ́n in fact ẹ má yẹ kí ẹ má yẹ kí n sọ̀rọ̀ jù torí àwọn gbogbo wọn á sọ wọ́n yẹn jẹ́ ṣùgbọ́n orúkọ àlejò mi ni pásítọ̀ Modúpẹ́ Adébímpé Ọláoyè ẹ káàbọ̀ sórí ètò màámi ẹ ṣe ẹ jẹ́ káwọn aráalé mọ̀ ta lẹni tó ń jẹ́ pásítọ̀ mo dúpẹ́. ẹ ṣe olóòtú ẹ ti sọ orúkọ mi náà ẹ mo jẹ́ olùṣọ́ àgùntàn ọlọ́run lò mí ń pè ọrẹ ọ̀fẹ́ láti tún lè plant jọ mo jẹ́ ìyàwó mo jẹ́ ìyá mo tún jẹ́ grandma mo máa ń kọ ìwé mo tún jẹ́ olórin ẹ̀mí. E mo ti ní àwọn CDs to the glory of God so iṣẹ́ ọlọ́run náà dẹ̀ ń tẹ̀síwájú ẹ káàbọ̀ sórí ètò mà ẹ káàbọ̀ ẹ rí ibi tẹ́mi máa ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí o torí mi fẹ́ràn orin o tó bá ti ń jẹ́ bí ọ̀rọ̀ bí orin bí orin bí orin bí orin ah ẹ ṣáà ti fẹ́ ẹ mọ̀ pé ó níṣẹ́ torí máa ń ṣe lára lọ́tọ̀ ẹ mọ̀ tí ẹ bá gbọ́ àwọn orin kan orin kan wàá dẹ̀ jókòó wàá rò pé yé ayé mi rèé báwo ni àwọn orin máa orin máa ń tọ́yàn sọ́nà bẹ́ẹ̀ orin ó máa ń console èèyàn bẹ́ẹ̀ àbí mà bẹ́ẹ̀ orin orin tún máa ń múnú èèyàn dùn ó máa tún ròyàn sókè ó máa ròyàn sókè orin máa tún fẹ́ kéèyàn tún súnmọ́ lọ́hùn sí orin kẹ̀dẹ̀rẹ́ gbà míì kẹ̀dẹ̀rẹ́ tẹ́ bá tún wá gbọ́ orin míì gbà míì ah á dà pé ayé ti fẹ́ parẹ́ ẹni tí àárẹ̀ mú nínú ọkàn tó nílò láti sọ̀rọ̀ ẹ̀jí tàbí ó ní ìrònú kan tó bá gbọ́ orin bó ṣe jẹ́ ẹ̀mí orin ṣe jẹ́ ẹ̀mí tó bá gbọ́ orin ara ẹ̀ á wálẹ̀ ọkàn ẹ̀ á tutù á kọ́kọ́ gbé yẹn sẹ́gbẹ́ kan náà á tiẹ̀ tún sì lè padà sí ohun tó yẹ kó bẹ̀rẹ̀ sí ní ròun pa ẹ̀ kó tó di pé á tún ronú nǹkan yẹn ṣùgbọ́n tó bá dẹ̀ tún gbọ́ èyí tó tún yẹ kó gbọ́ náà ó tún máa tún ràn án lọ́wọ́ láti jẹ́ kí jẹ́ pé ẹ̀mí yẹn á kàn sólẹ̀ bẹ́ẹ̀ ṣe sọ á kàn sólẹ̀ á wá jẹ́ kó mọ̀ yìí pé ayé yìí ò mà tí lé tó bóun ṣe gbé o ṣùgbọ́n ká fi gbogbo síwájú Ọlọ́run. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ ni ṣé wọ́n mọ̀ pé bí ọ̀rọ̀ ìgbàlódé yìí ibẹ̀ ni màá ti wá jọ gbogbo ẹ̀pọ̀ nítorí pé ṣe mọ̀ pé orin tá sọ yìí àwọn orin kan wà ló jẹ́ pé láyé àtijọ́ àwọn orin kan wà tó pè ní evergreen àwọn orin kan wà tó jẹ́ pé tẹ́ bá ti gbọ́ hmm, aṣá gbọ́ ṣáà máa kórè ẹ̀ lọ aṣá àti bẹ́ẹ̀ gbọ́ àwọn orin kan dẹ̀ wà tó jẹ́ pé tí wọ́n bá ti ń kọ ó ní ìgbà tẹ́ play ẹ̀ irú àwọn orin bíi ìgbà kérésì àwọn orin kan wà ìgbà ìtúnu àwẹ̀ àwọn orin kan wà tó jẹ́ pé ìgbà birthday tàbáṣà ń ṣàjọyọ̀ báwo wá ni báwo wá ni àwọn orin yìí ṣé èèyàn máa ń gbẹ́jọ́ kó pé hmm, orin birthday ni mo fẹ́ kọ àbí inspiration yẹn kan máa ń kọ́ tó bá ti wá náà ni báwo ni ó ṣe jẹ́ lọ́dọ̀ títí yín lóríṣiríṣi hmm. làwọn èèyàn máa ń sọ. orin jẹ́ ohun tó máa ń wá láti inú inspiration tí ọlọ́run bá ti fún èèyàn lórí ọ̀fẹ́ yẹn ṣe mọ̀ pé oríṣi náà bẹ́ẹ̀ ṣe sọ oríṣi la ṣe ń kọrin sìn àwọn míì fẹ́ kọrin torí pé a fún wọn lórí ọ̀fẹ́ bóyá wọ́n ní ohun yẹn láti kọ́ àwọn míì àti wọ́n ṣáà ti lè sọ pé orin yìí ó dàbí pé orin dẹ̀ ń já owó ẹ jẹ́ ká lọ train ara wa ẹ jẹ́ ká train ẹ̀mí wa so àbẹ̀rẹ̀ sí ní kọ́ amú ilé amú ilé tó bá dẹ̀ dàpọ̀ náà bó ṣe tó tán lórí ọ̀fẹ́ á dẹ̀ ṣeé ṣe fún wọn ṣùgbọ́n tó bá jẹ́ pé tí Ọlọ́run fún yàn ní orí ọ̀fẹ́ orin jẹ́ n tó máa wá láti inú tó bá dẹ̀ ti wá láti inú ẹ̀mí tó bá ti wá tí wọ́n bá gbé jáde ó máa bá ìní àwọn ènìyàn ó máa bá pàdé ní àkókò tí wọ́n bá ti bẹ̀ sí nílò tó ń gbọ́. Hmm. òun ló ṣe wáyé pé lómi àsọ pé àwọn ah, ọdẹ gbọ́ orin ìyá ara mi dẹ̀ balẹ̀. bẹ́ẹ̀ ṣé ẹ ti nírú experience bẹ́ẹ̀ yẹn téèyàn kan máa kọ́ nípa yín pé orin tẹ́ ẹ kọ yìí o ẹ ti nírú nǹkan bẹ́ẹ̀ yẹn tó báwo lè yẹ sí òun gbà yẹn. ní àkókò àwọn kan pè ah, orin yìí làwọn ti ń jó sí ń làwọn ti ń jó sí ah, àwọn orin wà nù mọ́tò orin làwọn ń gbọ́ títàn tiẹ̀ fi débi táwọn lọ àwọn ò tiẹ̀ mọ̀ nítorí pé ẹlòmíà ní ah, orin yẹn ó dẹ̀ ṣiṣẹ́ nu ayé mo ní lórí YouTube mi mo máa ń ṣe mo máa ń kọ àwọn messages kan síbẹ̀ mo ti rí ẹni tí ó jẹ́ pé ó sọ yìí pé òun dẹ̀ listen sí program yẹn òun dẹ̀ sick nínú ministration yẹn ó lóun dẹ̀ gba ìwòsàn so oríṣi ni bí ó bá ṣe wà bí ọlọ́run bá ṣe fún olúkúlùkù ní orí ọ̀fẹ́. Hmm. bí ọlọ́run bá ṣe fún oníkálukú lórí ọ̀fẹ́ á jẹ́ pé àwọn kan wà tí wọ́n ní orí ọ̀fẹ́ yẹn. àdéhùn alẹ́ sọ ṣé mọ̀ pé olúkálukú á jáde láti ṣe tiẹ̀ ohun tó olúkálukú wá ṣe tó bá ṣe yọrí sí ló máa wá determine orí ọ̀fẹ́ hmm. tí olúkálukú rí gbà. bó bá ṣe ẹ wá mọ̀ pé àwọn kan wà tó yẹ pé tán lè fi iṣẹ́ kan síta á dẹ̀ lọ tó à ń pè nǹkan pé ó go viral ayé tá a wà yìí eh. ká dẹ̀ lọ bẹ́ẹ̀ yẹn. ọlọ́run ṣàmì sí ọlọ́run ṣàmì sí iṣẹ́ o. irú kan bẹ́ẹ̀ là ń pè lórí ọ̀fẹ́. ó gbé ẹwọ inú ara ni o a lè fẹ́ lómi lórí ọ̀fẹ́ ó jẹ́ wípé bóyá iṣẹ́ kò tí ì débi tó yẹ kó dé ṣùgbọ́n tí ọlọ́run bá fààyè ìgbà tó bá tún àkókò adébi tó yẹ kó dé orí ọ̀fẹ́ wà fún. now àwọn tí wá sọ yìí ṣe rẹ̀ nǹkan iṣẹ́ pọ̀ ọ̀tọ̀ ni kéèyàn sa ipá ọ̀tọ̀ ni kéèyàn sọ pé ok mo mo sa ipá mo sáré mo gbìyànjú mo lo gbogbo nẹtíwọ́kì mi tí mo lè lò ó jáde ìmí adẹ̀ lọ wúruwúruwúruwúru ó dẹ̀ lè tún má pẹ́ ìmí adẹ̀ ṣe gradually gradually bóyá orí ọ̀fẹ́ tí ẹni yẹn ní ni mo mọ ifẹ́ ṣàlàyé ẹ̀ pọ̀ bóyá yí ẹ̀yìn náà díẹ̀ orí ọ̀fẹ́ tẹ́ni yẹn ní ibi tó dé kò tètè rí ìgbéjáde so ṣùgbọ́n tó bá dẹ̀ ya tọ́lọ́run bá ti ní ètò yẹn fún tó bá tó àkókò ó máa padà jáde àwa máa pẹ́ lọ kò dẹ̀ ní ṣe wùrùwùrù hmm, kò ní jẹ́bi tó máa kàn ṣe tí ó payá mọ̀ lẹ́ǹkan náà tájà lọ́gbọ̀n ẹ̀ hmm. òun ló túmọ̀ sí pé àwọn kan wà ẹ̀mí lórí kan wà máa gbórúkọ wọn níta àkàn sọ pé lágbájá ò mọ́ ni pé ìyẹn ni ó ṣe wì ó ṣe wì. many things ló máa ń ṣẹlẹ̀ láyé o lóòtú many things ló máa ń ṣẹlẹ̀ ló yẹ pé nìyẹn nǹkan kan lè kàn ṣẹlẹ̀ oríṣi nǹkan ló máa ń ṣẹlẹ̀ but ọlọ́run ò ṣàníjẹ́ abógun lọ ogun ayé òde níbò wà mọ́lẹ̀. ọlọ́run jẹ́ ká bógun lọ ogun ayé òde níbò wà mọ́lẹ̀ agbọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀yin sẹ́ẹ̀ fojú àyọ̀wò mi lé ogun ayé ò ní bóyin mọ́lẹ̀ ẹ̀ẹ́dẹ̀ ní bógun lọ àdénìkẹ́tì ah, ó dà pé ọ̀rọ̀ prọ́bí pásítọ̀ tó wá sórí ètò lẹ́yìn ó ti ran adénìkẹ́ ẹ̀ ní bógun lọ. àmín. <laughs> ẹ ẹ wo ọ̀rọ̀ ìgbàlódé yìí a máa ní láti yànnàná ẹ̀ gbàdá nítorí pé ẹ mọ̀ pé bí ayé ṣe rí ń sìn kọ́ ló ṣe rí ń gbà yẹn a bá sọ̀rọ̀ nípa fashion ìgbàlódé bí wọ́n ṣe wọ́n ṣàṣe fashion mo wo àwọn píkṣọ̀ ìyá mi ìyá mi náà ń lọ etí mo wo píkṣọ̀ wọn tó yẹ pé nígbà yẹn wọ́n náà máa wọ búgí wọ́n máa ń pè ní búgíbúgì àwọn bàtà bàtà ńlá gbogbo yẹn tó máa wọ tó máa wọṣọ short kìíní tó máa gbé báàgì báyìí wọ́n ṣàkóńgbà yẹn náà tí irun wọn máa ga báyìí wọ́n ṣàkó akọ wà ń gbà yẹn náà báwo ni akọ ọgbà yẹn compared ah. to akọ ìsìn yìí ẹ wọn oríṣiríṣi aṣọ wíwọ̀ là ń rí fi oríṣiríṣi ẹwọ ẹlòmíì alu etí báyìí láti báyìí alu tótótótótótó á dẹ̀ tó yẹnì sí gbogbo ẹ̀ ẹlòmíì wọn sì ń lu dodo báyìí. bẹ́ẹ̀ oge náà oge náà nìyẹn náà. àtètè wọn á lu ètè. wọn tún lu ètè wọn tún lọ tún lu ahọ́n náà. bẹ́ẹ̀ ni wọn á fi ẹrin sí ẹ jọ̀ọ́ báwo ni báwo oge ìgbà yẹn sígbà yìí ẹ bá àwọn aráalé fẹ́ wọ́n fẹ́ gbọ́rọ̀. Ah, ìgbàlódé náà ni o torí nígbà tí èèyàn bá ń wo rẹ̀ títí títí tí tó wò pé òun fẹ́ ṣe ohun tó yàtọ̀ ohun tó yàtọ̀ yìí dẹ̀ rèé àwọn kan máa ń pè nǹkan ní wọ́n á ní your own brand hmm. wọ́n á ní your own signature ṣàmóríṣi bẹ́ẹ̀ náà máa ń sọ ṣùgbọ́n téèyàn bá wá rò sí mo fẹ́ ṣe ohun tó yàtọ̀ táwọn fẹ́ ṣe yìí ipa méjì mo fẹ́ sọ yẹn sí ohun tó yàtọ̀ tá a fẹ́ ṣe yìí pàápàá jùlọ àwọn tó jẹ́ pé wọ́n wà nínú irú abẹ́ orí ọ̀fẹ́ tẹ̀yìn wà wọ́n lé orí ọ̀fẹ́ láti jáde pé òkè ẹ̀rọ àwọn nǹkan tó mú gbàlódé yìí wá ẹ̀rọ ayélujára gbé jáde tí wọ́n bá ti ṣe àwọn tó máa kọ́pì wọn wà ń tà táwọn náà máa fẹ́ ṣe torí wọ́n ti rí wọn. now a tún wá fẹ́ ṣe ohun tó yàtọ̀ ní ọ̀nà tó tọ́ àbí ọ̀nà tí ó tọ́ ohun tí a gbé dání àwọn ẹ̀rọ ayélujára wa ayélujára lórí fóònù nǹkan tí mo máa ń sábà ń sọ jù ibi tí àwọn nǹkan yìí ti pọ̀ jù sí òun lórí fóònù ṣé mọ̀ pé ẹni tó ṣe ẹni tó wà níbì kan tó pọ̀ fẹ́ ṣe nǹkan nítorí ipò tó wà bóyá àwọn eléré kan mm. àwọn olórin kan àwọn onípò kan tó yẹ pé wọ́n lórí ọ̀fẹ́ àti máa wà láàrin àwọn ènìyàn gbogbo wa tí wọ́n fẹ́ ṣe nǹkan tí ó yàtọ̀ sí tẹlòmíì wọ́n bá ṣe orí ibo náà ti fẹ́ wò. orí fóònù náà orí fóònù hmm, náà ni. orí fóònù náà ni orí fóònù náà ni àlejò wa ṣì wà lórí ìjókòó ṣùgbọ́n a máa ní láti sáré lọ à ń padà bọ̀ wá àwa kọ̀ǹtínú orí fóònù náà ni la máa ti kọ̀ǹtínú nítorí ọ̀rọ̀ wà o àlejò wa máa sọ̀rọ̀ lẹ́ni o ẹ má lọ sí nìkan mò ń bọ̀. ẹ káàbọ̀ padà sí orí ètò àlejò mi ṣì ń sọ̀rọ̀ lọ o kò wá ń ṣe ọ̀rọ̀ lásán ọ̀rọ̀ tẹ́ gbọ́dọ̀ dì báyìí tẹ́ máa dì mú sí bíbí tó yẹ pé ẹ gbọ́dọ̀ fi jẹun ẹ gbọ́dọ̀ fọ̀ dànù ẹ gbọ́dọ̀ ṣọ èmi ò ní kẹ́ máa wẹ̀ o ẹ máa wẹ̀ ṣùgbọ́n nǹkan tí mo sọ fún yín ni pé wọ́n fi pamọ́ sí ọwọ́ òsì lẹ́kẹ̀ máa di ti ẹ̀ ní fi jẹun àlejò mi yá. mo sọ pé orí fóònù lóòtù ni ọ̀pọ̀lọpọ̀ nǹkan yìí gbà tán bá rí ibẹ̀ náà ti máa wò tí wọ́n bá sọ yí pé àwọn tí ó wá ń ṣẹlẹ̀ tá a sọ pé àwọn wò tó wá ń lọ káàkiri tó kàn ń pọ̀ sí tó ń gbilẹ̀ sí nínú àwọn tí a rí pé kò ń ṣe ohun tó tọ́ orí fóònù orí tẹlifíṣàn mo sọ nínú ọ̀kan láwọn programs pé òbí mi àdẹ ọmọ ọmọ ọdún mẹ́fà ẹ máa ra fóònù kì í ṣe pé ta bá nílò ṣe mọ̀ ibi táyé dà ń sìn àwọn nǹkan kan wà tó yẹ lóòótọ́ torí téèyàn bá fẹ́ jáde òbí tó ń ṣiṣẹ́ tàbí tó máa ń lọ sọ́nà tó jìn ó gbé èèyàn sílé ti ọmọ àbó máa ń gbé ọmọ síbì kan àbí ibi tán wà kò ń ṣe ibi tó lè tètè lè rí wọn now o máa ní ìdí nǹkan kan tó máa fi máa mọ́nítọ̀ wọn ibẹ̀ yẹn ni fóònù ti wá bó ṣe mọ̀ pé àwọn na, náà àbáwọn tó ṣe fóònù náà ṣe tó jẹ́ pé a lè fi wo ìwòkuwò àwọn náà náà ṣe tó jẹ́ pé kò tiẹ̀ ní ìdí torí tó o bá subscribe sórí fóònù o lè rí àwọn nǹkan tá à ń sọ yìí ṣe mọ̀ pé inú iPad wọ́n ti ń kọ́ àwọn ọmọ kéékèèké ní nǹkan sìn ẹ kàn gbé iPad lé wọn lọ́wọ́ ẹ kàn jẹ́ kán máa kán máa bẹ̀rẹ̀ sí wo kán máa wò wọ́n ní wọ́n lè fi educate yes àwọn some of the programs ó wà educative but àwọn kan náà wà tó yẹ pé wọ́n kàn ṣáà ti download ẹ̀ wọ́n kó síbẹ̀ ṣé ìyẹn dáa fún ọmọ a máa kọ́kọ́ wò ná bí tó ti gbélé wọn lọ́wọ́ etí ò nílò kan subscribe tí àmọ́ pé òun náà wà ń bẹ̀ hmm. ó yẹ kí wọ́n fún wọn a kàn fẹ́ pé a fẹ́ monitor ń bo lo wà ṣé wọ́n ṣe é dáadáa ṣé o ti jẹun ṣé ẹ ti kúrò ní school ṣe wà ókè ńlé bóyá àwọn òbí tó ń ṣẹ́ ọkọ lè má sí ńlé ó lè jẹ́ ìyàwó náà ló máa wà níbi tó jìnnà tó yẹ pọkọ ló máa mọ́nítọ̀ pẹ̀lú àwọn òṣìṣẹ́ tó wà nù ilé àbí bóyá àwọn tó yẹ pé akànṣe wọn ṣọ́ ilé àbí ọmọ ọ̀dọ̀ tá a gbà sílé tó ń ràn wá lọ́wọ́ nù ilé irú àwọn yẹn a gbọ́dọ̀ máa mọ́nítọ̀ àwọn ọmọ so that wọn ní ṣe mistake ṣùgbọ́n irú irú èwo la gbélé wọn lọ́wọ́ èmi rò pé ó ní àkókò tó yẹ ká gbé fóònù ńlá lé àwọn ọmọ lọ́wọ́ torí irú ọmọ ọdún mẹ́fà ń sìn àwọn tó jùlọ tó máa kọ́ bọ́n ṣe ń tẹ ibi tí ò yẹ kó tẹ̀ tẹ́ bá ti lè ṣe dátà sí tẹ́ dẹ̀ ti mọ̀ yí pé ó lè wo anything tó ń wọlé tó ń wọlé tó ń wọlé ẹ mọ̀ pé ń sìn àwọn nǹkan mi wá you don't need to call for them before they come. bẹ́ẹ̀ni ó kàn máa pop up àwọn hard. Hmm. ọmọ yẹn á fẹ́ tẹ̀ hmm. á fẹ́ wo ohun tó wà ń bẹ̀ ibi tó ti ń gbé news wá news tó gbé wá á gbé mi wá ọmọ yẹn lè rẹni tó wà ń hó hmm. ọmọ yẹn á fẹ́ wò pé ah, ẹni yìí tó ń wẹ̀ ni hmm. àbí kí ló ń ṣe ó sì kéré o. curiosity. bẹ́ẹ̀ hmm. oríṣi bí ó ṣe ń ṣẹlẹ̀ sí àwọn ọmọ náà orí fóònù yìí náà ni èmi wá máa ń gba àwọn òbí nímọ̀ràn ẹ̀yin òbí àwọn ọmọdé tí ẹ fẹ́ fún ní fóònù èmi ti láwọn èèyàn kan lára àwọn méjì mo fẹ́ sọ ń pa ẹ̀ tó àwọn tó close mọ́ mi gan-an téèyàn bá lè tọ́ ọmọ nílùú yìí ní orílẹ̀-èdè wa lónìí wọn ò ní fọmọ yẹn ní fóònù nígbà tó bá ń lọ sí yunifásitì kan tó fún ní fóònù tó máa fún wọn fóònù fóònù tí wọn lè fi ṣe nǹkan kan náà máa fún wọn láti secondary school pé okay just to communicate with them tó bá ti wá di pé wọ́n fẹ́ fún wọn ní fóònù ńlá àwọn agbèlé wọn lọ pé because they are going into university àwọn kan tún tán ọmọ outside Nigeria ní United Kingdom àwọn ọmọ wọn dẹ̀ dáa níbi tí gbogbo gbogbo ti wà open níbi tí àwọn máa ń wo àwọn fámìlì yẹn wọ́n dẹ̀ tọ́ ọmọ mẹ́rin àtobìnrin àtọkùnrin àwọn ọmọ yẹn dẹ̀ dà wọ́n ní respect wọ́n á kí èèyàn tó bá dé orílẹ̀-èdè wọ́n máa kí yín wọ́n á dọ̀bálẹ̀ ó máa ń yà mí lẹ́nu àwọn ọmọ tán bí ń bẹ̀ yẹn Yorùbá àwọn ò kò fluent o bọ̀ wọ́n gbọ́n gbogbo tẹ́ ẹ bá sọ ìgbà tí mo lórí ọ̀fẹ́ tí mo wọlé wọn ní UK wọ́n gbé wọ́n wá pé kinní tán fi ń kọ́ wọn ní figures wọ́n lẹ̀ máa ra ògiri ní passage wọn ìtàn bá kọ́ lọ́sẹ̀ yìí ah, ó yà mí lẹ́nu so títí àwọn ọmọ yẹn dẹ̀ ti dàgbà ń sìn o they are grown ups now nígbà tí irú àwọn yẹn lè tọ́ ọmọ wọ́n dẹ̀ fi ọ̀nà ọlọ́run yìí o wọ́n kọ́ wọn ní ìbẹ̀rù ọlọ́run wọn wọn ẹ̀ lè rí wọn kàn ṣe gánagànà ìgbà tó tún wá débì for the first time bọ́n ṣe grow wọ́n tún wá accommodate àwọn ọmọ tó wà níbí wọn ò rí wọn bíi riffraffs àbí no entity no wọ́n rí wọn bíi pé part of them àwọn yẹn ló máa ń kànlẹ̀kùn wọn pé ẹ̀yin ọmọ òyìnbó ẹ jáde àti dé o <laughs> láà àwọn kò dúdú ni wọn àwọ̀ dúdú náà gbé wọ̀ wọn pupa o ìyá àti bàbá wọn náà bàbá wọn ló dàbí pé wọ́n bọ̀ púpọ̀ wọ́n ṣàdúdú so kì í ṣe pé bóyá pé ṣe náà jẹ́ ọmọ òyìnbó but because of ọ̀rọ̀ ẹnu wọn òun ni wọ́n ṣe pè wọ́n bẹ́ẹ̀ wọ́n ní ẹ jáde wọ́n á bá wọn gbá bọ́ọ̀lù ṣé àmọ́ pé ń ṣe ló yẹ kán wò wọ́n pé àwọn eléyìí ò jọ wọ́n níbi tá a ti ń bọ̀. ní ìtò ń ṣẹlẹ̀ ní lọ́wọ́lọ́wọ́ ní orílẹ̀-èdè wa yìí pàápàá olówó á lóun fẹ́ bá òtòṣì ṣe. olówó á wá ọmọ olówó fún ọmọ ẹ̀ pé òun nìkan fẹ́ àwọn ẹni wọn dẹ̀ mọ̀ pé ire náà wà níbi téèyàn rò pé kò sí ire ọlọ́run wà ní jẹ́ káwọn ọmọ wa ṣìyàn ní eré ẹ má tún jẹ́ àtún wọ́bọ̀ míì àwọn ń sọ̀rọ̀ nípa pé ipa òbí bó ṣe kípa òbí rí òbí ò gbọ́dọ̀ fi taratara sùnmọ́ ń sìn lórí tẹlifíṣàn wa ẹ mọ̀ pé tv ń sìn òun rọ̀nà through the night bó ṣe ń rọ̀nà through the night bẹ́ẹ̀ léwu wà ń bẹ̀ fún gbogbo ilé kọ̀ọ̀kan ní gbogbo ilé kọ̀ọ̀kan léwu wà ń bẹ̀ fún torí gbà tí òbí bá ní pé mo ti ṣẹ́ ló ti rọ̀ mí àwọn ọmọ tó ti dé bóyá àwọn tètè wọlé wọ́n ti jẹun àwọn ti wà ókè bóyá wọ́n ti lè ní bíi nap ti wọn lọ́sàn-án káwọn bàbá àti ìyá tó wọlé dé àwọn ìyá wọlé dé àwọn ti wọlé wọ́n ti lọ sùn sí wọn. nígbà táwọn ti sùn tẹlifíṣàn wa ọ̀nà wọn instruct ẹlòmíì gan gbé tv sí ara ọmọ ẹ̀ wọn méwu tó wà ńbẹ̀. orí fóònù náà ti máa tún kọ̀nẹ́ẹ̀tì pẹ̀lú bluetooth. bẹ́ẹ̀ni mọ tẹlifíṣàn ìgbàlódé tá à ń sọ̀rọ̀ ń pẹ náà ìgbàlódé. ibi tí ìṣòro wà rèé o ẹlòmíì fi di onídrọ́ọ̀gù tí ọmọ ẹlòmíì fi di nǹkan tí wọ́n lérò ó dẹ̀ farapamọ́ farapamọ́ sínú ilé ìgbà tí ewu bá wá bọ́ lù wọ́n wọ́n ṣẹ̀ṣẹ̀ máa mọ̀ pé irọ́ o irọ́ wọn ni ọmọ yìí wọn á lọ́mọ àwọn kan ọmọ ẹlòmíì lọ school wọ́n mú report wá pé your child your son your daughter is this and you know baby you are ah, mistaken. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni èmi náà ka ìtàn kan náà bẹ́ẹ̀ sí òbí kan sọ pé tí eh, wọ́n ní ọmọ òun wọ́n bá ọ̀tẹ̀ bá ìbọn nínú báàgì yẹn wọ́n bá ìbọn báàgì wọ́n bá owó tó pọ̀ tó jọjú gbèsè wọ́n bá fóònù tuntun ṣáṣá wọ́n ṣàrí pé ọmọ yẹn kò ṣe bó ṣe ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni bàbá yẹn ṣàfúnra pé kí ló ṣe wọ ọmọkùnrin yìí nígbà máa tú báàgì ànábà oríṣiríṣi ló bá bú sẹ́kún pé àti ìgbà tí a ti wà nínú ọlùdé ni wọ́n ti ń pe òun ọmọ tí kò bá nírú fóònù tí wọ́n fi lè communicate bẹ́yẹn ṣé wọ́n máa rí irú nǹkan ṣẹlẹ̀ sí àmọ́ ọlọ́run wà ràn lọ́wọ́ láti pé kí o lè ran ọmọ yẹn lọ́wọ́ láti padà bọ̀ sí ipò ǹjẹ́ èyí ti ní irú ìrírí bẹ́ẹ̀ yẹn tó jẹ́ pé bóyá àwọn èèyàn ti wá sọ story fún yín o tó because nǹkan tó lè fà pé nǹkan tẹ́ wá dúró lé lórí tẹ̀ ń sọ̀rọ̀ ń pa ẹ̀ ní gbogbo ìgbà kí wàá ní nǹkan tó ṣe experience ló cause ní láti máa pé kẹ́ máa sọ̀rọ̀ ní gbogbo ìgbà pẹ̀lú ẹ̀. bóyá experience o bọ̀ bóyá torí mo ṣe ní passion fáwọn ọmọ hmm. torí kó tó di pé mo wọ full time ministry ní ilé wa mo máa organize fellowship fáwọn ọmọ I just love to train them I hmm. love to impart some things in them mo máa ń fẹ́ kí n máa kọ́ wọn láwọn nǹkan kan mo máa ń fẹ́ kí n máa lè fún wọn ní àwọn òye nǹkan tí mo máa ń fẹ́ ṣe ni so bóyá torí ìyẹn mo wá wò pé ah, gbogbo bí ayé ṣe wá dà lónìí àwọn ọmọ mi ì dẹ̀ fẹ́ gbọ́ torí wọn ò rí ẹni tó máa ràn wọ́n lọ́wọ́ tọ́ fún wọn tó máa tọ́ wọn sọ́nà tó tọ́. ọmọ mi fẹ́ gbọ́ hmm. bí táwọn òbí mi dẹ̀ wá tán ṣe tán kù díẹ̀ sí òun ni pé wọ́n ń kíyèsí àwọn ọmọ òbí mi ò dẹ̀ wá ní àkókò pé òkè tá a bá kíyèsí wọn lákòókò fáwọn ọmọ ọmọ fẹ́ láti lè rí pé kí màmá àti bàbá kó observe nǹkan hmm. bí àwọn náà ṣọ́ wọn ṣé àmọ́ pé àwọn ọmọ ibi tán ṣe kinní sí tọ́mọ bá ti ṣe nǹkan tó lòdì tó bá yọ sí yín ẹ̀ fura. ah ó máa ó máa ó máa shock. ẹ fura ẹ wò pé ṣùgbọ́n ẹni tí yóò bá mi ò ní tàn ẹ mọ́mi mọ́mi mọ́mi àwọn mo fẹ́ sọ báyìí ẹ mo fẹ́ yọjọjọjọjọ ọdún sẹ́gbẹ̀ẹ́ kan mi ò tí ì ráyè tiẹ̀ ẹ ní sùúrù sùúrù yẹn ò dẹ̀ tún sí mọ́ kí sùúrù tó sùúrù bóyá wọ́n ti ṣe tán ah. wọ́n ti wọlé lọ sùn títí tá a fi ọmọ tó yẹ kán fi èsì mo rí nǹkan kan tí wọ́n post sórí social media láìpẹ́ bóyá bíi three weeks ago ẹnìyẹn wá ti yọ ayé ẹ̀ wọ́n ti yí padà wọ́n ti dìránṣẹ́ ọlọ́run wọ́n wá ń sọ bí wọ́n ṣe wọnú nǹkan tí wọ́n wọnú ẹ̀ wọ́n wá ní ọjọ́ tán wá wọ́n ní ẹ̀tàn ni wọ́n fi mú wọn wọlé mo máa ń sọ fáwọn ọmọ kan ní tí mo mọ̀ dáadáa even up till now àwọn nǹkan tán fi lè tàn wọ́n mo máa ń sọ orí ọ̀fẹ́ làwọn náà rí wa àwọn nǹkan tán fi lè tàn wọ́n wọ́n wá sọ fún wọn ṣùgbọ́n ẹni yìí sọ bó ṣe mú un pé ẹ̀tàn ni ó lẹ́nu yẹn kọ́kọ́ fóun ní nǹkan kan níjọ́ yẹn pé ó show love so wọ́n á rò pé ẹnìkan fẹ́ràn bó ṣe wá fi bó ṣe wá fóun ní kíní ẹ pé kó ń gba kíní bóyá kó mú ni o bóyá kó fi sí mú ni o wọ́n ṣá ó ní ó ṣàrí pé ah ó rí wàrà òun yálà yàtọ̀. ara ṣe yágáyágá. olórí pọpọlọ nǹkan tún cool hmm. ó dàbí kẹ́ni ẹ̀dẹ̀ brilliance so ó ní bí òun ṣe gbà nìyẹn ó ní ìgbà tó dijọ́ kejì òun tún wá láìkẹ̀ pé ẹni ìyá ah, ó dà ń pé nǹkan tó fún un ní àná yóò dà ń pé kinní yẹn wà òkè o ó dà ṣé wàá ó ní bó ṣe bẹ̀rẹ̀ ó ní ìbọ̀tíjọ́ kan tó máa ṣó òun tó máa gbé òun wọnú ẹ̀ torí wọ́n ti sọ wọ́n ti post ẹ̀ sórí social media ni o pé ìjọ́ tí wọ́n máa gbé òun wọnú ẹ̀ ló bá di pé ó kàn mú wọn ó wá ní ó yá o àjọ fẹ́ lọ síbì kan ó ti fún ní kinní lóòótọ́ ó ti mú àjọ lọ síbì kan àṣé ìyẹn ti wọṣọ wọn ó wọṣọ míì le so bó ṣe dá àárín àwọn yẹn ó ní bóun ṣe ń wo ó sọ pé òun ah, bá bojú wẹ̀yìn wo ọ̀rẹ́ òun pé àwọn ti wà ní wrong place o ó dàbíi pé àwọn máa ní láti padà ó ní tóun máa bojú wẹ̀yìn ó ní mìíràn òun ti bọ́ sáàárín àwọn yẹn ó ní pé má wọrí kóun níṣó pé gbogbo wọn tó wà left and right òun rí pàṣọ kan náà náà wá kí ló ń ṣẹlẹ̀ òun tó láwọn kan wájú hmm. aṣọ ó nígbà tó máa bojú ẹ̀yìn ọ̀rẹ́ òun ti sáré bọ́ aṣọ tó wọ̀ sókè. òun gan ti darapọ̀ mọ́ ó ti wọ orú aṣọ tán wọ̀. ó ti dara ó lóun ní tòun bá òun mọ̀ ó ní ibi tóun mọ̀mọ́ nìyẹn tó máa fi dijọ́ kejì ó ti rí àpàlà rẹ̀ ó lóun wá délé ó ní òun lọlé pẹ̀lú ẹ̀dùn ọkàn pé wọ́n náà jọmọ pásítọ̀ hmm. ó ní báwọn ṣe délé ǹjẹ́ káwọn dẹ̀ pé bàbá káwọn ráyè bàbá ò sí nílé bàbá ṣe dé ah, dáàdì òun fẹ́ rí yìí o ní bàbá sọ pé kò tí ẹ ti ráyè yẹn àwọn fẹ́ sáré ṣe mí. àyè tí ò sí. ẹ màmá màmá màmá mo fẹ́ mo fẹ́ rí mo fẹ́ sọ nǹkan bọ̀tẹ̀ yẹn adáde mo fẹ́ rí tó bá jẹ́ towó ní o tí ẹ lówó lọ́wọ́ má béèrè owó lọ́wọ́ mi. ẹ̀yin òbí ẹ̀yin òbí ẹ̀yin òbí. ọ̀tọ̀ níbi tí wọ́n rò ó sí ọ̀tọ̀ ní nǹkan tó ṣẹlẹ̀ ẹni ẹni òun wò pé wọ́n máa lè yọ òun. kúrò ń bẹ̀ ní àkókò tó sì ṣe é yọ kúrò. wọ́n gba ènìyàn síbi kí n má sọ̀tàn yẹn jù wọ́n gba síbi ọ̀pọ̀lọpọ̀ tí máa rí lórí social media hmm. wọ́n gba síbi wọ́n gba síbi at the end of the day ó ní nǹkan tó ń bá bọ́ ó lóun ò lè rí bàbá òun bá sọ̀rọ̀ ṣẹ́jú méjì ó ní ìjọ́ kejì bá wọn kàn fóun ló pé wo owó ló fẹ́ gbowó ó yá ẹ gbọ́ nǹkan tí bàbá ìyá wa sọ fún wa gbogbo nǹkan kọ́ lówó ẹ gbọ́dọ̀ fún àwọn ọmọ yín lákòókò ẹ gbọ́dọ̀ fún wọn ní listening year tí olóyìnbó pé listening year ẹ gbọ́dọ̀ fún wọn ẹ wò ó àlejò wa ó wá ṣe mí pé ká máa ṣe ká máa ṣètò yìí lọ àmọ́ àkókò yìí náà ni ẹ wò ẹ ṣe báwo náà àwọn èèyàn ní láti gbọ́ mọ̀ wọ́n fẹ́ gbọ́ sí tí ẹ bá wa sọ social media handles yín fún wọn Instagram Facebook ẹ bá wà ní TikTok ẹ bá wa sọ fún àwọn aráàlú kọ́lé mo tó ní mo mọ̀ pé àwọn tèmi wọ́n ti ní ìbéèrè ó yá. <laughs> mo dúpẹ́ adébímpé ọláòyè on facebook mo dúpẹ́ adébímpé ọláòyè instagram ẹ ti gbọ́ ẹ̀yin ara ilé ẹ̀yọ́ gbogbo ìbéèrè tẹ́ bá ní bóyá ẹ̀yin náà ní experience kan tẹ́ fẹ́ kí ìyá wa bá yín dá sí ẹ sọ fún wọn ẹ lọ bá wọn lórí Instagram lórí Facebook lórí YouTube ẹ sọ fún wọn inú mi mímọ̀ pé wọ́n máa jẹ́ kí eh, gbogbo ẹ̀ kó lọ́ọ̀lẹ̀ wọ́n gbà yín yànjú ara yín abúlé Ọlọ́run á ràn wá lọ́wọ́ láti pé kí gbogbo ẹ̀ ṣe ẹ ṣe ìyá wa ara tó mọ̀ yín lọ́jọ́ mi ò nítorí pé ọ̀rọ̀ pọ̀ gan ọ̀rọ̀ sì pọ̀ ẹ̀yin aládé ẹ ṣe wá àti ìlọ ẹ mọ̀ kórí Orísun la wà ẹ Orísun tí kò lè ṣe kí kò lè gbẹ láéláé láéláé ó ń ṣàn títí ọlọ́run náà ni àwa kọ́ mò ń padà bọ̀ mo kí yín káàbọ̀ padà sí orí ètò ètò fàájì ọ̀sán náà ló ṣì ń lọ pẹ̀lú adẹ́nìkẹ́ onítìyín ẹ̀yin náà onítèmi gbogbo ẹ̀ ṣàwọn ọ̀nà ara mo lérò pé gbogbo ẹ̀yin aráalé ẹ ti jẹ ìgbádùn àlejò tí mo gbé wá ẹ bá ọ̀lẹ́ ṣe wá jẹ́ gbádùn yẹn nípa pé ẹ ti kọ́ ẹ̀kọ́ kan àti èkejì ẹ wá rí i pé kò kí ń ṣe àwọn òbí nìkan àpàlàbà sọ̀rọ̀ a ti sọ̀rọ̀ nípa àwọn ọ̀dọ́ wa gbogbo nǹkan ọ̀rọ̀ ìgbàlódé yẹn gangan òun ló wá mú èmi láyà o nítorí pé kí ni sọmọ pé ìgbàlódé yìí ah, ó máa ti da nǹkan rú gan ó máa ti ba nǹkan jẹ́ gan bí ṣe ń sọ lọ kálejò mi tó dẹ̀ hàn pé mo sọ kinní kan mo ní pé ṣé àwọn ọmọ wa lè wọ́n lè finú fẹ́ dọ̀ pé ah eh, èmi bá mi ṣùgbọ́n ẹ ṣàjẹ́ máa lọ létí má ti délé gbogbo ẹ máa yanjú ṣé wọ́n rí yín bá ṣé wọ́n rí ẹ bá gẹ́gẹ́ bí ìyá ṣé wọ́n rí ẹ bá gẹ́gẹ́ bí bàbá nítorí pé ẹlòmíì wọn ò tiẹ̀ ráyè fún àwọn ọmọ wọn rárá ó yẹ dẹ̀ ó yẹ ká máa káàtì ẹ̀ máa mọ time tí kan bá ṣe ọmọ tí difference kékeré bá ti wà lára bí àwọn ọmọ wa ṣe ń ṣe ó yẹ ká máa fúnra ẹ ẹ fúnra o ìfúnra lóògùn àgbà ẹ jẹ́ ká máa fúnra ọmọ tó yẹ pé tẹ́ bá ti dé nílẹ̀ ó máa yọ̀ ọ́ yín mọ́ o dáàdi o tẹ wá dé kó tó sáré sọ mọ́mì kó o kọ́ ṣe báyìí. àbò ń bá yín sọ̀rọ̀ gbójú wálẹ̀ ọmọdé bó bá wò yín dáadáa gbà mà mọ́mì báwo níbi iṣẹ́ báwo kinní kan ó wọ́n bá yín sọ̀rọ̀ mọ́mì yes ma kinní kan ẹ̀ fúnra tètè pé òun wá ń ṣe gbogbo nǹkan la fi máa ń pariwo lọ́mọ gbogbo ẹ̀kọ́ la fi máa ń pariwo lọ́mọ pé ẹ ó ṣe báyìí ìgbò ìgbà ìgbò gbogbogbò ah rárá ọmọ yẹn á máa bẹ̀rù yín kò ní sọ kankan fún yín bí àṣà àwọn olóyìnbá ní make your children your best friend and let your children trust tí ọmọ ò bá ti trust ìyàwó bí òun ọmọ mi wà ti yẹ pé ah, ó ti ẹ̀ ṣẹlẹ̀ dáadáa nígbà táwọn ẹ̀ ò ṣe ìdè nígbà táwọn ń dàgbà yìí ah, ìlú lílù máa pọ̀ gan o ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ọlọ́run kàn jẹ́ kí àwa jẹ́ ọmọ tó dání lílù yẹn òun kọ́ ló ń sọ̀t kì í nítorí pé ṣé ẹ mọ̀ pé wọ́n ní bí ayé bá ṣe ń yí kí àwa náà máa bá ayé yí ṣùgbọ́n tí ayé bá wá ń yí tó ti ń di òbírípo tó ti wá ń yí sí ibòmíì ẹ jẹ́ ká máa bá ṣe máa máa yí lóòótọ́ lóòótọ́ àwọn kìíní gbogbo àwọn gadgets gbogbo àwọn phones laptops ipad ó wà important ó ṣe pàtàkì gan ìdí dẹ̀ ni wípé even àwọn eh, ní school wọ́n máa sọ fún àwọn ọmọ máa fáwọn ọmọ ní homework lórí ẹ̀ ẹ rí i pé mo ti èmi mọ̀ mo mọ̀ pé fẹ́ béèrè ìbéèrè bẹ́ẹ̀ mo dẹ̀ mọ̀ pé ẹ ti ń rò nínú pé ẹ eh, àwọn tó ní kọ́ lọ máa ṣe homework lórí fóònù ńkọ́ ṣáà wá ní fún wọn fóònù káà sọ pé kẹ́ má fún wọn ní fóònù a gbọ́dọ̀ máa là á a gbọ́dọ̀ máa la gbogbo ẹ̀ ó mọ ó gbọ́dọ̀ ní timing fún gbogbo nǹkan wọ́n fún ẹ ló mú work kí náà ni kò ṣe ń bẹ̀ ìwọ fún rẹ̀ tó jẹ́ òbí má kàn déédéé gbé fóònù lọ́mọ lọ́wọ́ ìwọ náà wo home work yẹn wo fóònù then there are there, there are restriction, restrictions on on gadgets lórí tẹlifíṣàn ẹ lè restrict ẹ lórí fóònù ẹ lè sọ pé eléyìí ọmọ ò ní ráyè tẹ máa fi restriction ẹ eh, eh, under eighteen gbogbo ẹ wà lọ́wọ́ àwọn òbí lọ́pọ̀lọpọ̀ ẹ mọ̀ pé torí tó máa ti di ẹja gbígbẹ tán kò sí bá a ṣe fẹ́ ka ẹja gbígbẹ láti kékeré láti kékeré wọn ní kékeré ni ìmọ̀lẹ́ ti ń kọ́ ọmọ rẹ̀ ní ẹ̀sìn láti kékeré la gbọ́dọ̀ ti máa bá wọn sọ bá wọn sọ bá wọn sọ ìgbà tó bá yẹ ká lejú sọ fún ẹ má ṣe báyìí à á ṣe nígbà tó bá yẹ ká àbáwọn ọmọ mi wọn ààyè ò rí bẹ́ẹ̀ ẹ jẹ́ ká fi ìrírí ayé hàn wọ́n ẹ̀yin náà sọ àwọn experience tẹ́ ẹ ti rí bóyá nǹkan tó ti ṣẹlẹ̀ ẹ wò nígbà míì gan ó lè má ṣẹlẹ̀ kẹ́ sọ pé ẹ wò ó nǹkan báyìí ṣẹlẹ̀ o ṣùgbọ́n ẹ mọ̀ pé nǹkan tó lè ṣẹlẹ̀ ni tí ọmọ yẹn ò bá gbọ́. ó wà lọ́wọ́ wa o ìgbàlódé ẹ má yẹ kó di nǹkan mọ́ wa lọ́wọ́ o ẹ̀yin òbí ìgbà tó dé ò gbọ́dọ̀ wá di rádaràda mọ́ wa lọ́wọ́ ò gbọ́dọ̀ sọ ọmọ ìyá mi ò lè bá ọmọ sọ̀rọ̀ kó sọ fún bóyá jókòó ń bẹ̀yẹn kọ́mọ yẹn dẹ́ jókòó mọ́ yẹn á kọ́ òbúrẹ́ à ṣe ń ṣe mú mi ṣeré ni mọ́mí ẹ ti go far gan o ẹ ti àwa ẹ ti lọ far gan. ọmọ mi á sọ fún ìyá ẹ̀ ṣebí láyé àtijọ́ máa ń sọ pé àti bàbá ẹ̀ bá dé màá fẹjọ́ ẹ̀sùn even tí bàbá gan bá dé kò sí ní tó máa ṣe. ìgbàlódé ti yí gbogbo ẹ̀ padà ẹ̀yin òbí iṣẹ́ wà lọ́wọ́ wa láti ṣe ọlọ́run á máa ràn wá lọ́wọ́ láti ṣe àwọn iṣẹ́ ìṣùgbọ́n àwa náà ṣáwa náà fẹ́ ṣe é ni ṣé ọmọ ṣé ìyá tó organize birthday party fún ọmọ ọdún mẹ́ta ọmọ ọdún márùn-ún tó wà lọ́wọ́ bomb shot àbí kí ló ń pè tó lọ wọ̀ fún ọmọ ẹ jọ̀ọ́ nígbà tọmọ yẹn bá dàgbà kí ló yẹ fẹ́ ṣe nígbà tí wọ́n ṣe birthday party ìyẹn ti ẹ̀ go viral lórí social media gbogbo ayé lórí ọmọ ọdún kan ló ṣe birthday ẹ wá òbí àwọn òbí wọn jókòó báyìí wọ́n jókòó lọ rẹ̀rẹ̀rẹ̀ àwọn ọmọ kékeré wọ́n dẹ̀ ń fi ìdí jó wọ́n dẹ̀ kọ ìdí sí kámẹ́rà àwọn àgbàlagbà náà ló ti wá ń fídíò wọn wọ́n ti wá gbé sórí social media irú ìgbà wo ló wá dé yìí irú ìgbà wo ló wá dé yìí àlejò wa ti bá wa sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tí màá fẹ́ kẹ́ mú lò ẹ jẹ́ ká mú lò ọlọ́run á ràn wá lọ́wọ́ ilé yín ò ní dàrú ohun gbẹ̀yìn tẹ́ ń fojú àyọ̀wò mi lé ilé yín ò ní dàrú ọ̀dẹ̀dẹ̀ yín ò ní bàjẹ́ àwọn ọmọ ò ní pinyìnkì mọ́ yín lọ́wọ́ àwọn ọmọ ò ní dàrú lójú yín gbogbo yín pátápátá lẹ̀dẹ̀ máa jẹun ọmọ èmi náà jẹun ọmọ o lágbára lọ́lọ́ lọ́run elédùmarè ẹ wo Adéníkẹ́ ó mà dàbí kí n má ti lọ ṣùgbọ́n mo ti fẹ́ máa lọlé nítorí pé mo máa tún padà wá mo tún ní láti lọ kúkú kankan fún yẹn àwọn máa ń gbá research náà máa ti cook gbogbo àwọn ti gbé gbogbo àwọn fún yín nítorí pé fàájì ọ̀sán yín ó gbọ́dọ̀ máa ṣẹ́ lẹ́ńsẹ́ ó sì yẹ yín bẹ́ẹ̀ yẹn ṣùgbọ́n kí n tó wá lọ ẹ mọ̀ pé Orísun náà ni YouTube wa ẹ gbọ́dọ̀ lọ máa wò ó TV Instagram wa àti Orísun TV Facebook ń kọ́ àwa ń bẹ́ àti náà ni Orísun yóò lè gbẹ ó máa máa ṣàn lọ títí ni odò tí ò lè gbẹ lọ́lọ́ lọ́mọ lọ́mọ bá dájú wá bẹ́ẹ̀ mi sọ̀rọ̀ èmi Anna Adéníkẹ́ ọmọ yín àtàní fingers ni o ẹnu gbogbo iṣẹ́ tà ń ṣe ọwọ́ ni à ń kọ script à ń ránṣọ à ń ṣe gbogbo à ń ṣe eré kọfí à ń ṣe ẹ gbogbo ẹ ọwọ́ náà ni ó kí gbogbo àwọn èèyàn máa pè mí ní Annie fingers lórí Instagram lórí TikTok at any fingers náà ni ẹ bá fẹ́ wá wò mí ní facebook ẹ bá ti any fingers gan náà ó máa gbé jáde níkẹ́ adé tara bàbá ti dé ó máa gbé jáde fún yín ẹ wò ó mo máa mí ìsìn gan òṣùgbọ́n ẹ má mí ìsìn jì nítorí pé kí ni mò ń bọ̀ ó dàbọ̀.